بالله من الشيطان الرجيم الحمد لله الحكيم في خلقه وعزقه وتدبيره الحمد لله في خضه ورفعه وعطائه ومنعه وجميع تقديره الغفور لمن خشيه واتقاه سديد النقال والعقوبة على من عانده وعصاه وأشهد أن لا إله إلا الله لا نعبد إلا إياه وأشهد أن محمدا عبده ورسوله ومختاره ومصطفاه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن اهتدى بهداه عباد الله فقد جعل الله سبحانه وتعالى لانتهاء هذه الدنيا وزوالها وقتا محددا وأجلا مقدرا وإذا جاء الأجل المحتوم والأمل المقدر قامت الساعة في يوم متحقق الوقوع تظهر فيه الأمور على حقيقتها ويغشى القلوب بأهواله وإذا الخلائق قائمة لله رب العالمين ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ولقد وصف الله سبحانه يوم القيامة بصفات تدل على هوله وشدته ومخاوفا عباده من أليم عقابه إن يوم القيامة يوم طويل ثقيل وشره مستطير حيث إن فيه من الأهوال ما يشيب الولدان ويغيب عقل الوالدة عن رضيها وتسقط النحاء وتسقط لحامل حمل أملها تسقط الحامل حملها لما يصيبها من الهول والفزع فكيف تتقون إن كفرتم يوم يجعل الولدان شيبا وقال عز من قائل يا أيها الذين يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل أملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه أتائب من الذنوب كما لا ذنب له أتوب إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره الصلاة والسلام على رسوله صادق الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقدم الله سبحانه وتعالى àfọpẹ́ fún ọlọ́run latara àánú rẹ̀ lórí wa Ike rẹ̀ àbú ẹ̀ ọtún sẹ́wà òní tí o sinu agbára wa ọwọ́ ọlọ́run ni ní kí ẹnìkọ̀ọ̀kan wa ká tún máa bẹ́ ti mú àkú òkú sí fún ama ọba yéé sẹni tá a léèrè àwa náà lè bí aléèrè bó láti ṣe yìí ọba yóò ṣe bí bó ló ṣe ṣe tọ́ba ti ṣe náà ló ṣe ọpẹ́ ní fọ́ba yìí lórí ìdẹ̀ra rẹ̀ lórí wa àánú rẹ̀ lórí wa lágbára ní àmà rẹ̀ ni ọba wúlẹ̀ àmà gbé ẹni ọba wù ga àmà fún ẹni ọba wù ó lè hàn náà mẹni tó wù ú. gbogbo ẹ pátá nínú ìbùkún àtọwọ ẹ̀ ni. aláforíjì wa yìí fún gbogbo àwọn tó bá páyẹ̀ páyẹ̀ ọlọ́run tí wọ́n ń sá kó di ẹni tí yọ ọwọ́ rẹ̀ tún lè kókó fún gbogbo ẹni tó bá ní kí ó fòun ṣe ìwí pé kí ó fi yàn la dídá. ìtumọ̀ ẹni pé kí ló fi mí ṣe àbúrò àwọn náà bá sọ fún ọmọ pọ́ ọ̀gbọ́dọ̀ débí báyìí o níta ni ọmọ sì lọ́mọ ń wá ṣe àbá sọ fún pé òun béèrè pé kí ní í ṣe fún ọ̀nà ẹ̀rí pàwọn náà ó sì ṣe ìtòbéèrè àá ṣe fún bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tọ́lọ́ ní ọmọ débi ẹsẹ̀ kan tọ́jẹ́ pé bẹ́ẹ̀ là ń lọ níta ń wí fọlọ́ náà ni pé tọ́ bá fẹ́ ṣe kó ṣe. títí bẹ lọ́dọ̀ ọlọ́run kọjá èèyàn ń sàyà kókó ọ̀nà kì í sí ìyọwọ́ ẹ tóbi ó lé tọwọ́ ara wa bí èèyàn bá ti jẹ́ ọba ti ti tán o bọ́bá bú awọ ọlọ́run

èsì Manu a máa lò lọ́bẹ̀ o wọn ọláàlà ó ti ń sọ fún ànábì Adam wípé rẹ̀ Adam á sọ kalẹ̀ sórílẹ̀ ayé ibi tù mí ní àjẹmíhà àtiwọ́ àtìyàwó àti gbogbo ọmọ tẹ ẹ máa bí ẹ máa lórílẹ̀ ẹ lọ́ọ́ máa bí bẹ́ẹ̀ látara ẹ̀ṣẹ̀ bàbá wa ni. ọlọ́run ni ẹ máa lọ ọlẹ̀ walakum fil ardi mustaqarrun gbogbo wà pálapàla tẹ́ ẹ fẹ́ máa wù ú bí yìí ilẹ̀ lọ́ba mu ìbẹ̀ mustaqarrun yìí ibẹ̀ nílẹ̀ wà pálapàla lọ́ba mu ṣèṣe bí tá a fi yí sí àṣẹ bí ẹ àṣẹ bẹ́ẹ̀ ẹ lè rí bẹ́ẹ̀ lè gbé bẹ́ẹ̀ ni ẹ lè ṣe dáadáa pálapàla tẹ́ ẹ fẹ́ máa ṣe ohun mustaqarrun lórí ayé ọlọ́run ọ̀wá dákẹ́ pé ọ̀fẹ́ dà wọ́n sáfẹ́ dà bàbá wa sílẹ̀ ọlọ́ni pẹ́ bá wá wà ń bẹ́ o ẹlọ́rin mọ̀ pé màtá ń ìlàhì gbogbo ohun tẹ́ ló ń bẹ̀ fún gbàdí ẹni díẹ̀ ni o díẹ̀ là ń lò lọ díẹ̀ ti sọ fún bàbá wa dámà láti àwọn tí wọ́n máa fara fi wọn kan wọ́n màtá ń ní ìlàhì ní ọwọ́n níyì àwọn ọdún ayé ọ̀tán ọlọ́njọ́ yẹn pé ìsáàbù tí ìsáàbì yín lẹ lò èyí ti ń táwọn ọlọ́run olójútó àfún sáàbì ìsáàbì ẹ ló lò ọ̀tọ́dá àwọn ọlọ́run ọlọ́nijọ́ ọba tó ọba tó àsìkò tá a bù ú lẹ̀ àwa lámà ìlímùsáà ìjọ tí àlìkẹ́ àmọ́ òde ọlọ́run láwọn ọlọ́run nìkan lámà alama àfimẹnìkan ìmọ̀ márùn-ún ní báwọn tọ́lọ́wọ́ òfin máa yàn. ọlọ́run ní má tàkìsíbù gàdá nítorí ní àti ẹ̀ ń ṣe lónìí la mà níta ṣe lọ́la àmà ọlọ́run ló wọ ọlọ́run nìkan lòún mà. ibi abíni sí ìlàmà ibi tá a parí sí àmà àmọ́ ibi tá a parí ẹ̀ sí. ibi àforí wa sọlá mà ibi wo ti gbẹ́lẹ̀ sàárè wa àmọ́ àmọ́ bí wọ́n ṣe á sí ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ lára wa tó borí ìrìn a atán sí lẹ́pà náà ni a ń pè láàyè tíá àmọ́ inú màtọ́jẹ́pọ́lọ́ nìkan lọ́mọ ní òjò

ó sì yàtọ̀ síra wọn mọ́hún ọ̀fẹ́sà ìdílé rí wípé ọkùnrin lọmọ yìí ó lè rí kó pé obìnrin ni ó lè sọ fún wa pé ó ń mí ọba tó yẹ ó lè sọ fún wa pé kò sí kí ni kò mí má ọ̀pá ẹ̀ka máa ń ní rí lè rí kò lè rí tó fi máa tó fi rán ọmọlẹ́kà sí ọlọ́run nìkan ló mọ̀ òun ní ìgbà tí ó lò láyé àti tí ó jẹ́ àsìkí tí ó ni àbó lórí burú ọlọ́run nínú ẹ̀ láti parí ẹ̀ ìmí ọlọ́run maa mọ̀ ọ̀sẹ̀ ń ìmàlìkì ẹ̀mọ̀ yìí ni o. ṣùgbọ́n wọn àmì ti pọ̀ tí ọlọ́run ti ní ọlọ́run ní àti òun ọlọ́run ní àwọn kèfèrí aliyanzuruna nínú àyà kan ọlọ́run òsì tí wọ́n retí ilá lọ torí pé ń pè rọ pé tó ń fi lọ tẹ̀lé ọlọ́run retí ju sáà ọlọ́run ni ń retí ọlọ́run lábàájì ni ó dé ọlọ́run ní ṣùgbọ́n ní já àti òun mà síra wá èyí tá a kàn máa ṣe fún ọ tí wọ́n bá lójú wòran àwọn àmì kan ń bẹ tá a máa fi hàn wọ́n tí wọ́n fi mọ̀ kó súnmọ́ gbogbo náà láti rí ara mi àlìkíyàmọ ni ọ̀sẹ́ni tó sòdodo ma àbá àgbọ̀ sòdodo torí tó bá sọ yóò rò pé mo àyó ìyẹ́ òní wá njẹ́ ìsáré ẹ̀sìn yóò pè fún ọ torí pé bẹẹ lòkèlè ó ti pọ́n bẹẹ lòkèlè ó ti ó lè fìsà ájà lé tóun ọlọ́gbọ́n àti kẹ́yà àti fún ilé àti máa ń fi pamọ́ ohun ọ̀rá àyẹ̀kọ̀rọ̀ ojú kẹ́ tẹlifíṣàn ọ̀jẹ́ DSTV ọ̀jẹ́ ohun ọ̀rá àyẹ̀kẹ́ kùránù ọ̀hún fún rẹ̀ ẹbí wa lòun báwọn fi pamọ́ lé lórí owó tí wọ́n gbà lóyè náà ni lórí òkèlè tí pa ó ní irọ́ ti kárí lámúyábùkọ̀ sáfì wala amina wala maamu wọ́fíní masáwí bàdà tasáwí. ó túbà ń pè wá lọ síbi ká máa ma mọ́ ọlọ́run ó yọ̀ǹda fún wa òní ṣẹlẹ̀ fún wa ní yọ jẹ ká ẹ torí ibi ọrọ dé yìí àwòrán àlìkí fi wa ma yi padà. ká lè máa gbáradì ká lè múra ká fẹ̀sìn ọlọ́run múra lẹ̀ ni ó ẹ̀sìn kò sí nǹkan kan tá a lè fi gbára á máa ju ká máa lékun ní dáadáa lọ. wa pẹ̀lú tá à bá bọ̀ káwa náà wá ríra wa pé ah, ṣe ọ̀pọ̀ nǹkan lọ́lọ́run ti ti lẹ̀ ní ni ó níbi ẹ̀sìn oríire ni o ọba tó ti ń ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àìní lè ṣe má mábìsà dánwò fún àwọn ṣàánú wa ṣe wá lẹ́ni tí wọ́n máa lékún lẹ́sìn wọ́n ṣe wá lẹ́ni tí wọ́n máa lékún lẹ́sẹ̀ o ọlá àti tóbi ọlọ́run gbogbo èyí tó ti ń ṣe rọrùn fún wa tá à ń ṣe tá a fi sìn ọ́ ọlọ́run mọ́lẹ̀ àpò òní rẹ̀ o wàá gbà lẹ́sìn fún wa bí a tún wá kù sí ìrẹ́ ọlọ́run ọ̀ ìwọ náà ọmọ dá yín ọmọ dojú èèyàn akọ ètò ọ̀dánù wà ọ̀dánù ṣe ọlọ́ni kìí ṣe èèyàn ó lè dáadáa kan ṣe lẹ́yìn ọlọ́run aburúgẹ èèyàn ò lè dá ṣe lẹ́yìn ọlọ́run àyíká fi ti sọ́dọ̀ ẹ̀ ni ọmọ ọ̀sẹ̀ ìjọ ọmọ láàfin máa sí gbogbo dáadáa ọlọ́run ọlá àti tóbi ọlọ́run àyídá nira fún ọlọ́run àbíọ́ àbẹ̀bí ilé ìnáni imán ọlọ́run máa fi ìfẹ́ ìgbàgbọ́ sí wa lọ́kàn máa fi ìfẹ́ ìgbàgbọ́ máa fi sí alọ́kàn ọ̀sẹ̀ yìí nu òfin kùlùmínà wá ṣe lọ́sọ̀ọ́ sínú ọkàn ẹnì wa wọ́kẹ́rẹ́ àìlè ìnáni kófòrà wàlúfòsókọ̀ gbogbo wa sẹ́kẹ̀bẹ̀rí àti ìsepò kí ìsírí ọlọ́run ọlọ́run máa fi kórìíra rẹ̀ sọ́kàn wa ọlọ́run máa fi kórìíra rẹ̀ sọ́kàn wa kó o sì máa lé wa jìnnà sí ọlá àti tóbi ọlọ́run ọlọ́run gbàdúrà wa ọlọ́run tó ti wá àlámọ̀rí ọ̀ràn wa ọlọ́run jẹ́ ọjọ́ bá a ṣe ń fẹ́ mẹ́ta wa láàmú ọlọ́run ọlọ́run mọ́ fòrò wa jẹ́ mú ìdánlò máa ṣe lójú rọ̀ fún wa ọlá àti tóbi ìrẹ̀ ọlọ́run gbogbo sẹ́ǹsì ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run máa falọ̀ bárkà sí gbogbo sí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run falọ̀ bárkà sí gbogbo tó bá wá ti fún wa láyé ọlọ́run jẹ́ àlè máa fi sìn ọ́ ọlọ́run mọ́tìrí ayé ní pàtàkì lórí ìgbà àyà wa ju lọ wàlá àtẹjẹ alidúniya akibara hamina wàlá mabulaga ilimina gbogbo mọ́tìrí mi òpin gbogbo táàmà ẹlòmí òpin gbogbo tọ́mà náà lọ̀rọ̀ lé ayé rẹ̀ ọ̀dà nǹkan kan mà jọ̀rọ̀ lé ayé lọ ọlọ́run má sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run wàlá ilẹ̀ náà rí sí ìrànà ọlọ́run abiọ́ pé iná ọ̀rẹ́ wọ́n wọ́n parí waj'al al-jannata hiya darana ọlọ́run abiọ́ sàlìjánà nílé tẹ́nu kọ̀ọ̀kan wa tá a dé sí ọlọ́run sàlìjánà nílé tẹ́nu kọ̀ọ̀kan wa ó dé sí wala tusallit alayna bi dhunubina man la yakhafuka fina wala yarhamna ọlọ́run abiọ́ ẹ̀ṣẹ̀ wa má fi jẹ wá yà má fi kó wa sábẹ́ àwọn òjẹni níyà tí wọ́n jẹ́ pé látara ẹ̀ṣẹ̀ wa ló ti máa jẹ́ àyà ọlọ́run ṣàánú wa má kó wa sábẹ́ àwọn tí ò ní bẹ̀rù ẹ̀ débi tí wọ́n lè ṣàánú wa gbogbo àwọn tó kó wa sábẹ́ wọn sì wọ́n lẹ́nu tí wọ́n máa bẹ̀rù ẹ̀ ọlọ́run sì wọ́n lẹ́nu tí wọ́n máa páyà rẹ̀ tí wọ́n lè máa sàánú wa ọlọ́run jẹ́ ọ̀ràn jọba lórí ọ̀kan wọn kódà jọba ju tara wọn lọ àwọn ti máa ṣe nìyí ọ̀rọ̀ àwọn tí wọ́n wọn gan lọ ọlọ́run tí ó mọ̀ fa dáadáa fáwọn náà tí dáadáa ó máa ń gbòòrò ní orílẹ̀-èdè wa nípínlẹ̀ wa níjọba abílẹ̀ wa lẹ́ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo tó ṣe fún wa lórí ọlọ́dà kan má ṣe níbàjẹ́ fún wa lórí ọmọ ni lórí ìyàwó ni ẹbí ni ará ni má ṣe wọn ní ìbàjẹ́ fún wa má ṣe wọn ní fìtínà fún wa wọ́n yìí ní arọ́ta fìtínà tàbí kọ́mínà bàtà wọ́n fana ilé ìtàgé ra mọ̀tòlé gbogbo àwọn tí wọ́n wà lójú ọ̀nà bí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́ ọlọ́ba ni pẹ̀lú wọn ẹni tí kí ó lọ jẹun láṣìyọrí dáadáa àwọn tí wọ́n kàwé lọ́jọ́ wọn láti yọrí dáadáa àti ẹ̀kọ́sí ọwọ́ lọ́jọ́ wọn láti yọrí dáadáa gbogbo àwọn tó da ọ̀kan àbí méjì àbí mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tí wọ́n ṣe níṣe ọlọ́jọ́ wọn láti yọrí tó dáa wọ́n gbàdúrà wa fanu rẹ bá wa gbé gbogbo ẹyin bàbá wa padà sí aburú mi tọ́ sí ọ̀la àti gbogbo tó sẹ́kùn lórí ọlọ́run níjọ́ bàjẹ́ o ọdọọdọ ẹ̀yin ìyá wa náà nu ọlọ́run máa bá yín gbé o bó sàmárẹ́ àdé ọlọ́run tó ti wa subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al mursalin.